إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àtọrọ asàlátù fún anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam a tún ma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú suratul kaf aya 100 أعوذ بالله من الشيطان الرجيم وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا الله سبحانه وتعالى lẹ́yìn gbà tí ó sọ ìta zulkarnain àti gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí dórí ọ̀rọ̀ yajuj àti majuj gog àti magog tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ti kó sọ ọ̀rọ̀ wọn fún wa gẹ́gẹ́ bí tí ó dẹ̀rinlẹ̀ òun náà ni wípé ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ pàtó ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ló mọ̀ bẹ́ẹ̀ ni àwọn yájúj àti májúj ọlọ́wọ́ba jí ká mọ̀ wípé wọ́n ṣì ń bẹ in tí dúrkọ̀rọ̀ náà tó mọ̀ tó fi dí ó ṣì wà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n ń gbìyànjú láti jáde ń bẹ́ ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam òun náà dẹ̀ fi rinlẹ̀ nípa wípé tó bá ń di ìkànnì ayé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala yóò tún wọn jáde anábí isa alaihi salatu wasalam gẹ́gẹ́ bá ṣe fúnra wa ní ọ̀sẹ̀ tí yóò kọjá ọlọ́wọ́n ọba ní kókó àwọn tí wọ́n jẹ́ olùpáyọ̀ ọlọ́wọ́n ọba àwọn olùbẹ̀rù ọlọ́wọ́n ọba kókó wọn lọ síbi òkè kan kò ní ní kó bá wọn jà torí pọ́lọ́wọ́n ọba sọ fún wípé àwọn tí mo fẹ́ tú jáde yìí ẹ̀ lè kojú wọn ọlọ́wọ́n ọba ló dó olùgbàgbọ́ òun náà ló dá wọn kẹfìrí tó ń sọ yìí ṣùgbọ́n nǹkan tó sọ fún wọn òun náà ni wípé ẹ̀ lè kojú wọn eléyìí dẹ́ni yóò máa wáyé lẹ́yìn gbà tí ọlọ́mọba subhanahu wa ta'ala ti ṣe rọrùn fún anabi musa anabi isa alayhisalatu wasalam láti lè padà jáàlì ọlọ́mọba subhanahu wa ta'ala wọn tẹ̀síwájú ó ní wàtàrákùnà bá àdọ́hùn yẹ́ ọmọ ìdín fi báàjì tó bá dìjọ́ yẹn àwọn yàjúj àti májúj wọn ó jáde tí wọ́n ṣe pé wọ́n mọ̀ wọnú ara wọn that is gbogbo ó di nǹkan tí ó di funfun tó ṣe pé àwọn èèyàn ó kàn mọ́ tú jáde bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wọ àárín àwọn èèyàn ọlọ́niwọ̀n fi kàfẹ́ sóòrù tó bá dijọ́ yìí àwọn ọlọ́wọ́ bá a nìkan fan fèrè sínú wo fàjẹ̀mà ìnáhùn jẹ́mà gbogbo àwọn ẹ̀dà wa pátá àwọn akó gbogbo wọn jọ sáyé kan وعرضنا جهنم يومئذ للكافرين عرضا ọlọ́run ní ọjọ́ yìí àwọn tí wọ́n jẹ́ kéfèrí ta sọ fún wọn kán ṣe tiwa láyé tí wọ́n ṣe ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní àádì kama ojá annama tí wọ́n mọ̀ rí jẹ́ annama báyìí ìgbà ẹni wọ́n mọ̀ ìkàtàwọ̀ ọlọ́wọ́ba tá ń bá wọn sọ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó jẹ́ wípé wọn ó fọn fèrè sí ìwo lákọ̀ọ́kọ́ gbogbo tó ń bẹ lórí ilẹ̀ yóò di pé wọn ó jẹ́ pé ọlọ́wọ́n ọba ọlọ́run ní sọmọnú fi hàn fi ó tó bá tún yá àání kí wọ́n fọn fèrè sínú ìwo lẹ́lẹ́ẹ̀kejì fàyídá omkèyàmù yàn gbogbo àwọn ẹ̀dá wa pátápátá wọn ó dìde ọmọ ènìyàn ó dìde àlùjẹ̀nù ó dìde yàn zòróòrù tí ń kálukú ó mọ wò eléyìí ló ń sọ fún wa ipe alkiyama ó ṣẹlẹ̀ ọlọ́ni wa arọ́bìnà jahannama yau ma ìdílé káfírí na ardọ̀ jahannama àwọn kẹfìrí àádìkú wọn rí bó ti ẹ̀jẹ́ pé àwọn olùgbàgbọ́ òdodo ní ó rí kí jahannama ṣùgbọ́n rírí ń kálukú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní wa ìmínkum ilẹ̀ àwárí jù ha kò séyẹ̀ kannú yí àfikóṣe yí pé kóun náà débi tí jẹ́ ànámọ́ tó wà báyìí wa in min kumila wa ridu a kana ala rabbi ka hatman maqdiya ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní eléyìí in tí òun ọlọ́wọ́ba tóun ti ní yóò jẹ́ ṣíṣe ni tóun ti ní yóò wáyé ni ṣùgbọ́n ọ̀nà tí ń kálukú ó jẹ́ ànámọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn afẹ́sí ṣàlàyé fún wa ipe tó bá di john gbende alkiyama ọlọ́wọ́ bó sọ fún wa wípé kí n kálukú ma tẹ̀lé tó ń ṣèjọsìn fún àwọn tí wọ́n ń siná àbáwọn tí wọ́n ń sin kẹ́bọ̀ mí kálukú wọn náà wọ́n ma lọ síbi nǹkan tí wọ́n ń sìn àwọn tí ó lè pé tó ṣe wípé àwọn wọ́n ń sin ẹyin anábì ọlọ́wọ́ ọba kan bí anábì musa ni wọ́n ń sìn àbí anábì isa ni wọ́n ń sìn kálukú wọn náà ọlọ́wọ́n bá subhana wa ta'ala yóò ní kí n kálukú náà kó padà máa lọ́bi tí ó yẹ kó lọ òun náà ni wípé kálukú náà ni ó padà wọná kó tó wá ku àwọn mùnáfìkì àtàwọn mùsùlùmí òdodo àwọn mùnáfìkì tó ṣe pé wọ́n ń fi islam bójú ṣùgbọ́n àwọn àtàwọn ẹlẹ́bọ àwọn àtàwọn tí wọ́n jẹ́ kéfèrí ni wọ́n jọ ń ṣe pọ̀ àṣírí wọn ló tún tó bá di jọ́ ń gbé ní alkiyama ọlọ́wọ́n ọbó ní kí kéńkálukú wọn kó forí kanlẹ̀ fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní ṣùgbọ́n wọn ní lè ṣe wọn ní lè ṣe yìí ẹni tí ó lè ṣe ìforíkanlẹ̀ òun náà lẹni tó ṣe wípé ó bá jẹ́ olùgbàgbọ́ òdodo abẹ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kó kàwákúnú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ó ní alẹ́dínà kánẹt àyónúhùn fìrìtọ́ in an zikiri ọlọ́ni àwọn kèfèrí tàà sọ wípé àájẹ kí wọ́n rí já ànámọ̀ bó ti wà ọlọ́wọ́ba ní àwọn náà làwọn tó ṣe wípé kánẹt àyónúhùn fìrìtọ́ in an zikiri ojú wọn èdídí ti wà ń bẹ́ẹ̀ tí ó jẹ́ kí wọ́n lè rí ìrántí èmì ọlọ́run ọba èdídí ń bẹnú etí wọn kò jẹ́ kán lè rí kò jẹ́ kí wọ́n lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni èdídí ń bẹnú etí wọn kò jẹ́ kán lè rí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún wa nínú alkur'an karim ó ní wàlàkọ̀ zara náà lè kẹsíra mìnàlìjìnì wẹ̀l ins ọlọ́nàjà nàmà tààdá àti dá fún kẹsíra mìnàlìjìnì wẹ̀l ins ọ̀pọ̀ àlùjẹ̀nú àti ọ̀pọ̀ èèyàn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni láwọn kolóbùn láyẹ̀fkàhùn nàbíhà wọ́n ní ọkàn ṣùgbọ́n ọkàn wọn wọn fi gbọ́n kankan yé wàláhùn ààyùn bẹ́ẹ̀ ni wọ́n ní ojú láyùsírò na bí ha wọ́n fi rí òdodo wàláhùn àádánun wọ́n ní etí láyẹsmàrún na bí ha wọ́n fi gbọ́ òdodo ọlá ìkẹ̀kẹ́ ànàám ọlọ́ni àpèjúwe àwọn àlùjẹ̀nú yìí àti àwọn èèyàn tán lọ́kàn tán ní ojú tí wọ́n ní etí ṣùgbọ́n àwọn etí wọ̀n yìí àtọkàn yìí àtojú yìí wọn wúlò fún wọn nípò òdodo ọlọ́run ní níwájú èmi ọlọ́run ọba àwọn àtẹran nǹkan náà ni wọ́n bẹ́lú ọ̀bọ́ọ̀lù ọlọ́run ní ẹran ti ẹ̀yà jù wọn lọ wọ́n sọnù jẹ́ ẹran lọ ọlọ́run ní wòlá ikọ̀ mùgáfílùn àwọn tí wọ́n jẹ́ afọ́núfọ́ra ni àwọn tó ṣe wípé wọn ní kan ṣe kọ́lọ́wọ́n bá subhana wa ta'ala kò ṣàánú wa ojú tọ́lọ́wọ́n fún wa bẹ́ẹ̀ létí gbọ́ tọ́lọ́wọ́n bá fún wa àti làákàyè tí ọlọ́wọ́n bá fún wa ọkàn tí ọlọ́wọ́n bá fún wa ọlọ́wọ́n yóò béèrè lọ́wọ́ wa bó láṣe lé gbogbo àwọn nǹkan àwọn kèfèrí tí mo ní jáànámà tí ó yọ sí wọn bó ṣe yẹ kó yọ sí wọn tí wọ́n rí jáànámà bí jáànámà ṣe tó tí wọ́n wọnú na jáànámà ọlọ́ni àwọn làwọn tó ṣe wípé kanet ayunuhum fi rìtọ́ in anzikiri ojú wọn èdídí ti di kò jẹ́ kí wọ́n lè rí ìrántí èmi ọlọ́mọ ọba òun ló fi jẹ́ pé ẹni tọ́lọ́ bá ṣàánú òun lẹni tó ṣe pé ọ̀rọ̀ ọlọ́wọ́n bó mọ̀ wù gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba yóò mọ̀ wù láti tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba yóò mọ̀ wù láti mọ̀ kà ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba yóò mọ̀ wù láti mọ̀ múlò anú ọlọ́wọ́n ọba ni ṣùgbọ́n tí ọlọ́wọ́n subhanahu wa ta'ala bá ní kí ti ẹ̀jẹ́ ìpín kejì tó ṣe ipé tá máa ń kọ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba fún yóò fẹ́ lè máa fọwọ́ di tí ipò òun ò fẹ́ gbọ́ kò ní fẹ́ wo ọ̀rọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kò ní fẹ́ máa ṣe làákàyè sí ọ̀rọ̀ ọlọ́run ọba irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ń ṣàlàyé fún wa ń bí kọ́lọ́run ọba subhana wa ta'ala kó mọ̀ ṣe wa nírú wọn ọlọ́ni wa man yaṣu an zikri rahman ẹni tó bá fọ́jú kúrò níbi ìrántí ọlọ́run ọba nukọ́ yìí láwù ṣe ìtọ́nan ọlọ́run ọba láwọn ọlọ́run ọba àádẹ́ ṣe ìtọ́n ṣètọ́nù kan fọwọ́lá ọkọrin ṣètọ́nù yìí ni ó mọ̀ tẹ̀lé káàkiri ibi tán bá ti ń sòdodo yóò mọ̀ takò wọn bẹ́ẹ̀ ni ibi tán bá ti ń sòdodo yóò mọ̀ yímú sí wọn bẹ́ẹ̀ ni ṣètọ́nù yóò mọ̀ tẹ̀lé káàkiri ọ̀rọ̀ ọlọ́mọ ọba ni wọ́n mọ̀ ní yáàṣù tó ṣe wípé ọ̀wọ̀lá ọkọrin in tí ó mọ̀ báyí ti ẹniyẹ bẹ́ẹ̀ láyà mí náà tún bẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ní ọmọ àrọ́dọ̀ ń zikiri fa ìnẹ̀lá umarí ṣẹ̀tàn dọ́nka ẹni tó bá fi lè gúnrí kúrò bí ìrántí èmi ọlọ́wọ́ bá fa ìnẹ̀lá umarí ṣẹ̀tàn dọ́nka ìjàyé tí ó le koko ní ó jẹ́ ìjàyé rẹ̀ kò ní sí fọ́kànbalẹ̀ fún fa ìnẹ̀lá umarí ṣẹ̀tàn dọ́nka wà náà ṣúrùhù yóò mẹ́lì ọlọ́run tó bá rọjọ́ ń gbé ní alkiyama a tún gbé dé láfọ́jú kọ́lá rọ́bì lè máa haṣarta ní àmà wọ̀kọ̀tkún tó bá síra yóò ní rí ọlọ́run ọba ìgbà tí mo ń bẹ láyé mo ń rìnà pẹ̀lú ojú mi ọlọ́run a ní bẹ́ẹ̀ ni kàzálìkà àtàtìkà áyà túnà òfin àwọ ọlọ́run ọba áyà àwọ ọlọ́run ọba ìgbà tó ń bẹ láyé ó wá bẹ́ fanasita ṣùgbọ́n ó gbàgbé rẹ̀ ó níkàkún fún ọ̀kàzálìkà lè yọ́ mọ́ túnṣà ọlọ́ni ò ní àwa ọlọ́wọ́ ọba náà à á neglect ẹ à ní sàánú rẹ ìyà ni ó jẹ títí ẹ àwọn àyà báyìí pọnú alkoran jantirẹ rẹ ṣùgbọ́n èèyàn kan ò ní ronú sí i èèyàn kan ò ní tẹ́tí sí i èèyàn kan ò ní wo pé kó mú lò afẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá fi ṣe kún gẹ́rí àwọn kẹfẹ̀rí ó ma sọ tó bá rí jọ́ngbìn del kiyama ipé laukun na nasma'u àwọn náà àkílù máa kúnnà fi asáàbì sàrí ká ní pé in tí oníwàásí ń sọ fún wa tí òjíṣẹ́ rẹ̀ ń sọ fún wa ká nípa àbá gbọ́ ní gbígbọ́ tí ó wúlò fún wa ni àwọn náà àkílù àbá tí ẹ̀ ló làákà ìwà láti lè fi bá tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń sọ fún wa àbá bẹ́ẹ̀ ni èyí tí a ń gbọ́ àgbọ́ ní gbígbọ́ ẹni tó yẹ fi ṣàǹfààní àbí àti ẹ̀tẹ́ ti sí rárá ni olóbìjẹ́ pé tàà bá wo àwọn ànábì ọlọ́run ọba àárí báwọn èèyàn wọ́n ṣe máa ń fi wọ́n ṣe ẹ̀yẹ́ ọlọ́run ọba sọ ìtàn ànábì nú aleyhisalatu wasalam fún wa kí làwọn èèyàn ń ṣe ànábì nú aleyhisalatu wasalam ń complain oríire ọlọ́run jaalu asọ́bí ọ̀nfí àdánìm ọmọ níka wọn wọn mú ó ti bọ̀nú etí wọn jaalu asọ́bí ọ̀nfí àdánìm wọ́stẹ́kṣọ́ sí àbáhùn ìyẹn ni kẹ́kọ́ wọ́n tún wọ́n mú aṣọ wọn ó dáa borí wọn pé má bá wa sọ̀rọ̀ àfẹ́gbọ́ wọ́n daṣọ wọn borí wọ́n láàfẹ́gbọ́ wọ́n asọ́rù wọ́n ó mọ ṣorí kunkun lórí rẹ̀ wọ́n asọ́rù pọ́stẹ́kbárò wọ́n ó tún wá ṣe kọ́ńkọ́ tíyán wọ́n ó jọra wọn lójú pé lẹ́fù tiwájú ká mọ gbọ́rú ọ̀rọ̀ tiẹ̀ lọ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wọ́n stẹ́gbọ́rù stigbara wa inni da'autum jiharan wa inni alantulahun wa asratulahun ó ní mo pè wọ́n ní gbangba àtàpé ẹwà ẹjá omi gbogbo àwọn kẹtẹ́ ń báyìí báyìí báyìí báyìí ẹjá wọ́n ń bí eléyìí ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí wọn ní tẹ́tí kí ló fa òun náà ni wípé ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ti ní kí èdìdí kó máa bẹnu etí wọn wọ́n ń gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n gbígbọ́ yẹn ni kò yàtọ̀ sí ìgbà táàbà sọ wípé ẹran ń gbọ́ nǹkan téèyàn ń sọ ṣùgbọ́n ẹran ṣó lè ṣàǹfààní pẹ̀lú ọ̀rọ̀ téèyàn ń bá a sọ lọ́lọ́run fífi wọ́n wé kàlànàám ọlọ́ni wọ́n dà gẹ́gẹ́ bí ẹran bí màálù wọ́n dàbí àgbò ọlọ́ni bẹ́lú ma bọ́ọ̀lù wọ́n sọnù jù àwọn yìí ń lọ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò gbé ẹ̀sìn kò lẹ́ẹ̀sìn bọ́ àwọn ẹranko wọ̀nyí lọ́rùn ọmọ ènìyàn lọ́lọ́run ọba lẹ́ẹ̀sìn bọ̀ lọ́rùn ọlọ́ni na arọ́dàl amánata alasamawat wal ardu wal jibal ọlọ́ni fa abẹ́yìn ahìyà minha wa ashfaqna minha ọlọ́ni tá ń pè lẹ́sìn Agbe fún sánmọ̀ agbe fókè agbe fún ilẹ̀ ọlọ́ni gbogbo wọn gbò pé ah sáwọn lè ṣe ṣùgbọ́n wọ́n aṣfàkìnà mi rẹ̀ rúbà wọn ṣùgbọ́n mẹ́ni wàhálà al-insan ọmọ èèyàn ní àwọn ìrọ̀lọ́wọ̀n ọba fún mi ní free will yìí àwa lè ṣe ń tiwa ọlọ́ni náà kánà dọ̀lúmọ̀ jahula ọmọ ènìyàn alábòsí ni bẹ́ẹ̀ ni consequence tó freedom yẹn kọ́nà ọba subhanahu wa ta'ala kò ṣàánú wa ọlọ́ni wa arọ́dùn jahannama yawma idhin lil kafirina ardon àwọn kẹfẹ́rí ọlọ́ni jahannama a máa fi hàn báyìí ìpèbí tẹ́ ń lọ lélẹ́yìí títún èkó sínú rẹ̀ alẹ́dínà kánat àyùnúhùn fi gẹ̀tọ́ in and zikiri ọlọ́ni àwọn tó ṣe pé ojú wọn ti dí wọn ní kankan ṣe pẹ̀lú zikiri mi ọlọ́run ọba bọ́n ṣe ń ka fún wọn wọn tẹ́tí sí bẹ́ẹ̀ ni kò wúlò fún wọn so la fi mọ́ ṣàlàyé fúnra wa kọ́lọ́n ọba kó mú ẹnì kọ̀ọ̀kan wa dúró ìrántí ọlọ́run ọba tá a lè fi rí yọnu ọlọ́run ọba tá a lè fi ráljẹ́nu ọlọ́run ọba tá a subhanahu wa ta'ala kó rọ ọkàn ẹnì kọ̀ọ̀kan wa láti lè tẹ̀lé àṣẹ rẹ̀ bákan náà kó tẹ̀lé ìrìnjẹ́ ìṣù ọlọ́ni wọ́kánú láyé stétì rúnà sámà ìgbà tí wọ́n ń bẹ láyé ọlọ́ni wọ́n gbọ́ wọ́n lè gbọ́ ní gbígbọ́ tí ó wúlò fún wọn afahasibar lẹ́dínà káfọ́rù an yẹ tẹ́kìdò ìbádi min dúní àwòlíyá ọlọ́ni àwọn tán wá ṣe kèfèrí ṣe wọ́n lérò an tẹ́kìdò ìbádi min àwọn lè mú wọn ní ọ̀rẹ́ ayò àwọn lè mú wọn lórùn rọwọ́ lẹ́yìn ọlọ́run ọba ọlọ́ni ilé yóò rọrùn ẹni tó lẹ́rẹ̀ máa nábi ìrísà àrísàlátọ̀sálám ipa nábi ìrísà ni ó ṣe lé ifóhun òun ni ó ṣe lé ifóhun òun ni ó ṣe lé ifóhun ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ó wá ń ṣe ọlọ́ni owó ma bèèrè lọ́wọ́ ànábì ìsá a án tẹkùltẹ̀lì náà sì tẹ̀kìdúnì wà ó mi ìlà hain ìrẹ̀ ìsá síwọ́ ló ní kánmùwà àti yá rẹ̀ lọ́lọ́run méjì ànábì ìsá àrẹsàlátọ́sálám yóò bọ̀pá bọ́sẹ̀ kúlọ̀ ọ̀dọ̀ wọn torí pé kò tọ́ fún láti pèrè ní tí ó tó láti pèrè ní tí ó gbé ẹ̀dá kankan síbẹ̀ anábì isa alẹ́sọ̀lọ́tọ̀ salam anábì ọlọ́wọ́ bá ní ẹni ọlọ́wọ́ bá ní kó lè gbẹ̀rẹ̀ sí ipò yẹn so anábì isa alẹ́sọ̀lọ́tọ̀ salam yóò mọ̀ sọ wípé subhanaka mímọ̀ rí ọlọ́wọ́ bá kò tọ́ fún mi ma yẹ kúnu li an akúla in tí ó kì alimta tó wá ṣe pé mo sọ fún wọn rí ọlọ́run ọba kúkú mọ̀ bẹ́ẹ̀ náà làwọn màláíkà àwọn kan láwọn màláíkà làwọn ń ké pè tó bá di jọ́ǹgbé ndé alikiyama ọlọ́run ọba bèè lọ́wọ́ màláíkà náà ọlọ́ni wàyà ọmọ yà ṣòro jẹ́míà yọ tó wọn o lọ tó wó ko gbogbo àwọn ẹ̀dá sọmọ yà kó lórí màláíkà òun a máa bèè lọ́wọ́ màláíkà àáwùlá ìyákùn kánú yà àwọn wọ̀nyí sẹ́yìn màláíkà ni wọ́n ń ṣèjọ́sìn fún qalu subhanaka àwọn náà ni mímọ̀ rí ọlọ́run ọba anta wali yuna min dunihim ìwọ ni ọ̀gá títí wa ìwọ gan làwa ń wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀ min dunihim a ní kankan ṣe pẹ̀lú wọn balkanu ya abudun aljin alùjẹ̀nú ni wọ́n ma ń ṣèjọ́sìn fún aksarun bí ní àwọn orúkọ oríṣiríṣi yóò tún ní ilé àwọn ràwàníyà kan lélé àwọn ràwàníyà yìí tẹ bá ti ń pè báyìí báyìí báyìí ni ó mọ ṣẹlẹ̀ ẹni tó ṣe póun náà rẹ̀ ní in tó jẹ lógún jùlọ òun náà ni ọrọ̀ ayé yóò rọ tẹ̀lé wọn lẹ́yìn kọ́lọ́mọba kó ṣàánú ni tán bá ti ń pè ní dùá dùá òun náà ni ìké pé nǹkan pa ń wá nǹkan ọ̀nà méjì ló lè wá ó lè jẹ́ pé nǹkan tó ṣe wípé a máa sọ lẹ́nu wípé mo fẹ́ nǹkan báyìí ó lè jẹ́ pé nǹkan tó ṣe wípé iṣẹ́ sí wa ló ń tọ́ka sípa fẹ́ nǹkan dùá ọ̀ náà ni ẹni tó ń kírun rẹ́gúlálì bẹ́ẹ̀ ló ń yọ zaka owó rẹ̀ bẹ́ẹ̀ ló ń lọ ájì ó ń gbáwẹ̀ ramadan àwọn nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala pa láṣẹ ó ń ṣe àwọn tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ká jìnà sí ó ń jìnà sí irú èyàn bẹ́ẹ̀ àdúà ló ń ṣe bilisanil hal pẹ̀lú ìṣesí rẹ̀ kí lè afẹ́ gbàmí pàǹkìrù ala afẹ́ wọná afẹ́ wọ à ń tọrọ nǹkan lọ́wọ́ lọ́wọ́ náà ni kí la fẹ́ gbàǹbí pàǹgbà wẹ̀ àwẹ̀ rọmọdán àbí àwẹ̀ míì náà nú àwọn àwẹ̀ náà fílà afẹ́rí ìyọnu ọlọ́wọ́ ọba ni à ń tọrọ ìyọnu ọlọ́wọ́ ọba a dẹ̀ ń tọrọ àlìjánná lọ́dọ̀ ọlọ́wọ́ ọba à ń sá fún náà ọlọ́wọ́ à ń sá fún ìyọ ọlọ́wọ́ ọba èèyàn kan kò ń ṣàdúrà question tá ni pé ṣó máa ń kírun ṣó ń gbàwẹ̀ ṣó ń ṣe àwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe lọ́nà yẹn lé lórí ṣó ń jìnà sí àwọn nǹkan tó ṣe wípọ́ lọ́wọ́ bá ní kó jìnà sí tán bá ní bẹ́ẹ̀ ni àwọn nǹkan wọ̀nyí dẹ̀ ni ó ṣe ń torí tọ́lọ́hun ẹni tó ń ṣàdúrà ni torí pé tí ò bá nídìí tí ò bá ní nǹkan tó fẹ́ tó ń sá fún tí ò bá ní nǹkan tó ń fẹ́ kò ní mọ kírun pẹ̀lú kò ní mọ gbàwẹ̀ bẹ́ẹ̀ ni kò ní mọ sá fún nǹkan tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ní ká sá fún àdúrà nìyẹn ṣùgbọ́n dùn áwùbí lisanil hàn ìképe ọlọ́wọ́n ọba ni pẹ̀lú ìṣesí wa ìkéjì ní káṣe dùá belisari makol kásọ jáde ọlọ́run bó fi aljanna ọlọ́run ọba fi mí ṣe kòǹgẹ́ ẹ̀yọnú rẹ rí ọlọ́run ọba gbémi jìnà sí ìbínú rẹ rí ọlọ́run ọba ṣọ́mi bí iná eléyìí dùá belisari almakol à ń sọ jáde ni méjèèjì náà ni wọ́n ń pè ní àdúrà kóra ìgbà míì ó tún lè mọ́ jẹ́ nǹkan tí ó clear tó báyìí ìgbà tí anábi yunus alayhisalatu wasalam tí ó ń bẹ nínú ẹja àdúrà tó ṣe òun náà ni pé láìláha ilá àǹtà kò sí ọba kan tó lẹ́tọ̀ ká máa ṣèjọ́sìn fún àyàfìrí ọlọ́run ọba subhanaka mímọ̀ rí ọlọ́run ọba o èní kúntùmínà zọlímìn mo ń bẹnú àwọn tó ti ṣe àbòsí fún ẹ̀mí ara wọn ìtumọ̀ tó ń sọ́mọ̀ ẹni pé ọlọ́wọ́ bá kó mi yọ nínú ìnira tí mo wà yìí ó sọ ọ́ síta lọ́rọ̀ ṣùgbọ́n tá a bá ní káwò in tó sọ yìí níṣe àdúrà ní tá a pé gangan tá bá ní káwò ṣé sọ pé ọlọ́run fún mi ní nǹkan báyìí ṣùgbọ́n tó sọ yẹn ní ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó ń bẹ́ nù nira tó ń wá kí ọlọ́run bá kóhun kúrò nù nira kó kóhun yọ ọ̀lànẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní àdúwà yìí láìlá ilá àǹtà subhanaka ìní kúntùmínà zolimin musulmi kò ní ma bẹ́nu nira kan ní kó wá bí ọlọ́wọ́ bá pẹ̀lú kíní àfikọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó fún ní ọ̀nà àbáyọ níbẹ̀ anẹ́bísọ̀lá asáram that is ẹni tó ṣe so in tán pè ní àdúwà ó fẹ́ jújú pé ká ní à ń sọ ipe ọlọ́run fún mi ní nǹkan báyìí lọ ọlọ́run fún mi ní nǹkan báyìí ọlọ́run gbé nǹkan báyìí jìnà sí mi àdúrà ni tá bá tún ṣe àdíkìrí fún ọlọ́run ọba àdúrà ni ẹni tó sọ wípé alhamdulillah mo dúpẹ́ fún ọlọ́run ọba àdúrà ló ṣe lànàbíwá muhammad sallallahu alaihi wasallam ló fi ní afdọ́lì dùá àdúrà tó fi dáa jùlọ òun náà ni alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba torí pé ọlọ́wọ́ bá sọ fún wa pé la in shakartum làzídànnákùn tẹ́ bá ti ń dúpẹ́ oore tí mo ṣe fún yín làzídànnákùn èmi ọlọ́wọ́ bó ṣàlékún ni so ẹni tó ṣe pé ọlọ́wọ́ bá ṣoore fún ni ó ní alhamdulillah tí ò bá sọ pé ọlọ́wọ́ bá fún mi lálékún ọlọ́wọ́ ọbó fún lálékún ó ti tọrọ fún àlékún tó ń bí ó ti sọ ṣùgbọ́n kí la fẹ́ lòun di gbogbo eléyìí tán explain o ni pé ẹlòmíì gbà wípé tá a bá ti ń sọ̀rọ̀ ń pa àdúrà nítorí pé ládùúrà náà ni mo fowó mo fọ́mọ mo fọ́lá mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò tá a bá ti wọ ọ̀rọ̀ ayé náà ni ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣàdúrà èèyàn mélòó ni ó sọ yí pé ọlọ́wọ́n ọba mo fọ́ àlìjẹ́ náà mo fẹ́ kìíní àwọn òkú ń yìí náà ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sọ fún wa ó ní ó ń bẹnu àwọn èèyàn tó ṣe pé ayé ní òmọ wá ní tí ó mọ tọrọ náà láyé ọmọ aláwọ̀ fi àkúrá tí mi kọ́lák nípa alkiyama kò ní pin bẹ́ nípa alkiyama kò ní pin ìkọlára àfọ́ rẹ̀ mi sọ fún lánàá ọ ní èèyàn kan wọ́n náà fi tí wọ́n gbọ́ báyìí níbi tán ti ń sọ́kò ó dẹ̀ ń sọ títí ẹ̀ báyìí pé àṣetáni owó tí ẹ máa ń tètè yá mo nídi owó owó ọlọ́run máa ń pẹ́ so ká lè mọ ibi tí àwọn èèyàn wà crazy ń pọ̀ ọ̀rọ̀ ayédé so owó tí ẹ máa ń tètè yá ni owó ọlọ́run máa ń pẹ́ so oríṣiríṣi àwọn nǹkan lára àwọn èèyàn tí wọ́n máa sọ àwọn yìí ń kọ́ ni wọ́n màdúwà ṣe ẹni tó màdúwà ṣe lẹni tó ṣe pé ń tọ́lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ èèyàn ó dúró tì í ó ń ṣe ìtọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ ó dúró tí ó jìnà sáwọn nǹkan wọ̀nyẹ bẹ́ẹ̀ ni ó ń súnmọ́ ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe lọ́nà yẹn lẹ́yìn náà ó ń tọrọ nǹkan tó fẹ́ ní nǹkan ayé mọ́kọ́ àti nǹkan tó ṣe wípé ó fẹ́ ní nǹkan alkiyama ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ń lára àwọn èèyàn òun làwọn tí ó mọ̀ sí pé rọ́bàna àtìna fi dúnìyà hasanatan wọ́n fi láàkírọ̀ ti hasanatan ìdí ọlọ́wọ́ bá wò fún wa ní dáadáa láyé ń bí fún wa ní dáadáa ní alkiyama wà kínà àzàbánà ṣọ́wà ń bí yana eléyìí àdúrà gẹ́gẹ́ bí alimá muslim ṣe gbà wá látọ̀dọ̀ anasọ̀dọ̀láwà ẹni ó lánàá sọ̀lá asábà mọ́ lò púpọ̀ rọ́bàna àtúnyà fi dúnìyà hasanatan wà fíl áàkúrọ̀ ti hasanatan wà kí náà àdábà náà tẹ́bá sọ fún ẹlòmíì wípé ma sọ eléyìí gbogbo gbà a ní àfá ẹ̀ ní ìkan tó ṣe kó tún jiná ju eléyìí lọ ni ma sọ láìláìlá yóò ní àfa àwọn nǹkan tó gbóná ju eléyìí lọ kí ló tún gbóná ju eléyìí lọ orúkọ àlùjẹ̀nù àwọn nǹkan tó ṣe pé wọ́n pín fún pẹ́wàá sọ fún kó mọ fàá ní yóò mọ lọ́yìn pọ̀ mọ́ra wọn ni ìgbà ẹ ní ẹ̀mí rẹ̀ ó mọ balẹ̀ pé àdúrà àwọn ó gbà kọ́ràn bá kó ṣàánú wọn bí àìmọ̀ kan tó ṣe pé ó jẹ́ ká mọ kó sí ọwọ́ àwọn 419ers torí pé tí ẹ̀sìn bá yé èèyàn ní wàá mọ̀ wípé ìṣe àdúrà bọ́lọ́wọ́n ọba ṣe gbé kalẹ̀ òun lọ́nà àbáyọ́ tàbálà ń ṣe àdúrà ní a lè fọ́ọ̀ṣì ọlọ́wọ́n ọba láti fún wa ní àfitàbá níbòmí ta ti fẹ́ gba olókù tó bá ṣe pé ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba láti fẹ́ gba a gbọ́dọ̀ ṣe bó ṣe yẹ kó ṣe àbóṣe ní ká ṣe tá a bá ṣe bó ṣe ní ṣe a lè pé yóò gbà ṣùgbọ́n jẹ́ mọ́gẹ́bí ta mọ́ sọ fúnra wa kí ní ìmú mọ́ ṣe ó mọ́ rí bẹ́ẹ̀ kò ń ṣe ẹ́fídẹ́ǹsì lórí wípé ìtọ́lọ́wọ́ bá yọnú sí ni tó bá ṣe pé yẹn ni àwọn tí wọ́n ń jalè àwọn tí wọ́n ń ṣe 419 tó ṣe pẹ́ látàrí olè jíjà ìgbáyàn lójú òun ni wọ́n ti kọ́lé rẹpẹtẹ òun ni wọ́n ti ra mọ́tò rẹpẹtẹ ó túmọ̀ sí pé olè jíjà ìmú tí ń kí gbogbo wa máa ṣe ni ó túnmọ̀ sí pé ma gbáwọn èèyàn lójú tó yẹ kí gbogbo a máa ṣe ni ṣùgbọ́n ẹni tó bá jẹ́ni tí ọ̀rọ̀ ẹ̀sí yé yóò wo pé tóun bá fi lè ń ṣe rọ́bàna tí na fi dúnìyà hasanatan wa fi l'áàkìrọ̀tì hasanatan wa kí náà àdábanar òun ṣe alhamdulillah lórí tọ́lọ́wọ́ bá ti ṣe fún tó ṣe ipò rẹkọmẹ́ndì ní àbí tọ́lọ́wọ́n bá rẹkọmẹ́ndì fún wa èyàn ń ṣe tó wá ń wọ́ ò tí tẹ́ lọ́wọ́ kó mọ́ jakamùnà kó mọ́ ṣe lọ ọlọ́ni wúdùrùlá wa á ń tún mú kí inú nábí ìjàmbá ẹ máa pé ọlọ́run ọba ẹjíkẹ́mi balẹ̀ wípé ọlọ́run ó gbàdúrà yín ẹni tẹ́mi rè ò balẹ̀ pọ́lọ́run ó gbàdúrà rẹ̀ ní òun gẹ́gẹ́ fúnra ti fẹ́ẹ̀lì bí àdúrà tó ń ṣe ẹ̀mí ẹ̀ ti wà ń bí pé tóun bá ṣe nǹkan mí ìlàdúrà ohun tó lè gbà ó ti fẹ́lì láti day one ṣùgbọ́n pé ọlọ́run ọba yóò gbàdúrà mi kò máa ṣe kó mọ́ jákàmùnà ń bẹ́ tí nǹkan tó wá wá ń fẹ́ òbá wá tẹ̀ lọ́wọ́ kó wá padà ìpè àdúrà mi gbà ṣùgbọ́n ọlọ́run ọba ló mọbi tó gbà sí ìgbà míì yà á mọ sọ pé kọ́lọ̀ ń ó lè jẹ́ pé nǹkan tí ó ṣokùnfà aburú fún wa ọlọ́wọ́ba subhana wa ta'ala ó lè tọ́jú ẹ̀ pamọ́ fún wa àdíjọ́ gbìndẹ̀ alkiyama kó mọ bẹ́nu àwọn ṣẹ́ dáadáa táàdì bá ọlọ́wọ́ba lè fi ti aburú mi kúrò fún wa ọlọ́wọ́ba lè lè fún wa ní táǹfẹ́ eléyìí ló yẹ kí musulmi gbọ́yé in tí wọ́n ń pè ní àdúrà òun ni pé gbogbo ẹni tó bá ti jẹ́ musulmi. tó ń ṣe tọ́lọ́wọ́ bá ní kó ṣe tó ń jìnà sí tọ́lọ́wọ́ bá ní kó ṣe ó ń ṣàdúwà àkọ́kọ́ nu ẹ̀kejì ní wípé káwàlà ń tọrọ nǹkan oríṣiríṣi ọ̀nà ló lè wá ìyá lè mọ́ ní ọlọ́run fún mi ní nǹkan báyìí tó ṣe wípé ìrántí ọlọ́run ọba òun ni tí ó kàn máa ṣe ọlọ́run ọbó rẹ̀ fún ṣùgbọ́n kókó bẹ̀ ni wípé bó ṣe yẹ kátọ̀ kátọ̀ bẹ́ so ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní àfahásíbà lẹ́dí na káfàrún yẹ tẹ́kìrì ìbádí mìjú ni aulia àwọn tán ṣe kẹfẹ̀rí ni sọ́rọ̀ wípé àwọn ẹrúsìn mi dáadáa tán dúó déédé àwọn lè mú wọn ní olùrànlọ́wọ́ yàtọ̀ sọ́lọ́wọ́ba ànábì ìsà kan mú lórúnlọ́wọ́ yàtọ̀ sí ọlọ́run ọba ànábì ìsó bọ́pá bọ́sẹ̀kù lọ́dọ̀ wọn àwọn màláìka táwọn kan lẹ́ra wọn mọ́ wọn ó bọ́pá bọ́sẹ̀kù lọ́dọ̀ wọn ẹni tó ń pèpè ànábì muhammad sallallahu alaihi wasallam nígbà tó ṣe pó ń bẹ́nu nira ànábì ó bọ́pá bọ́sẹ̀kù lọ́dọ̀ rẹ̀ so gbogbo ń tá a bá ṣe ká ṣe lọ́nà tó ṣe pé ọlọ́run ọba fi rinlẹ̀ lọ́nà tí ànábì wa muhammad sallallahu alaihi wasallam tó fi rinlẹ̀ ọlọ́wọ́ bá ní iná àtọ́dùnà jahannama lilkafiri na nuzula jahannama àwọn ọlọ́wọ́ bá ti pa lẹ́sì kalẹ̀ fún àwọn kèfèrí gẹ́gẹ́ bí ibùdé sí ilé tí wọ́n gbé nìyẹn kọ́lọ́wọ́ bá kó ṣàánú wa kúl alnuna bí okun bá kó ṣàánú alẹ́dínà dọ́là sa'ihun fi hayati duniya àwọn tó ṣe pé iṣẹ́ tán ṣe iṣẹ́ àṣedànù ni wà ó yà sàbúnà annum yóò sínú na súnà ṣùgbọ́n wọ́n rò pé táwọn ń ṣe nǹkan dáadáa làwọn ń ṣe gbogbo kèfèrí kọ̀ọ̀kan tẹ́ bá pé òun ló mọ́ sọ pé tó ń ṣe ráìtì ni ẹlòmíà ní òun philanthropist lòun àmọ́ nǹkan báyìí báyìí lòun ti ṣe iṣẹ́ àṣedànù ni kọ́nà bá kó ṣàánú wa ẹni tí ò nígbàgbọ́ nú ọlọ́run ọba ẹni tí ò nígbàgbọ́ nú anabi muhammad sallallahu alaihi wa sallam iṣẹ́ tó bá ń ṣe iṣẹ́ àṣedànù ni ẹni tí ò ṣiṣẹ́ bọ́lọ́rọ̀ bá ṣe ní ká ṣe iṣẹ́ tó ṣe àṣedànù ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní mọ̀nà amílà amalan leisa alaihi amuruna fọwọ́rọ́ dùn gbogbo ẹni tó bá ṣiṣẹ́ kan tí ó ń ṣàwàlá pa á láṣẹ kó ṣe é fọwọ́rọ́ dùn níta àdàlù láyà ni so ló fi jẹ́ pé oníbídíà kọ́lọ́wọ́ bá kó ṣàánú wa èèyàn tó fèèlì ni o ẹmú jẹ́ mùsùlùmí ẹjẹ́ ká tún mọ́ ṣàdúrà báyìí ẹjẹ́ ká tún mọ́ ṣe báyìí in tó fẹ́ ṣó fẹ́ mọ̀ ṣe jà nẹ́bí sọ̀rọ̀ láàṣà lọ ni àbí ànẹ́bí ọlọ́wọ́ bá ni wọ́ ipò sàábẹ̀ òde ó ṣe jẹ́ pé wọ́n subhanahu wa ta'ala kó ṣàánú wa ni oríṣiríṣi nǹkan táwọn èèyàn mọ̀ gbé kalẹ̀ tíṣẹ́ ìtọ́nù kan mọ́ sọ̀jẹ́ sùn wọn ẹlòmíà ní ó dá ẹjẹ́ ká kásẹ̀ kan sókè ká dijú kan ẹjẹ́ áké iná àtẹ́nà ẹlẹ́rìn áké kan ádìjú áké kan bóló ti rí gbogbo pàǹtí tó ń sọ fáwọn èèyàn yìí ṣé anabi muhammad sallallahu alaihi wasallam ló rẹkọmẹ́ndì ẹ ní abọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ló rẹkọmẹ́ndì ẹ ṣùgbọ́n ẹni tí ọ̀rọ̀ ẹ̀sìn ò bá dàrú mọ́ lọ́wọ́ nìyí yóò kàn mọ̀ wò pé eléyìí ń kọ́ rọ́gùwàtú fàkàkì bọ́bùs lásán ni ìtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbé kalẹ̀ ní ìtọ́jíṣẹ́ ọlọ́wọ́ bá ṣàlàyé ní bá ṣe máa tọ́lọ náà nù ṣùgbọ́n káwò pé a lè mú ọ̀nà míì eléyìí ni tí kéfèrí kọ̀ọ̀kan ní ó máa ṣe yóò pọ́nà tó ń tọ̀ ìyá ọ̀nà tó dá alẹ́dínà dọ́lọ sáàyùn fi àyà ti dúníà àwọn tó ṣe pé iṣẹ́ tán ṣe láyé iṣẹ́ àṣedànù ni wa omi yàṣàbùnà anna omi òsìnú na súnà ṣùgbọ́n àwọn rò pé àwọn rí iṣẹ́ dáadáa ṣe ni ulá ikẹ̀lẹ́dínà káfọ̀rù bí àyà ti rọ̀bíhìm ọlọ́ni àwọn wọ̀nyí làwọn tó ṣe pọ́n ṣe kèfèrí pẹ̀lú ayọ̀ ọlọ́run ọba wọn wọn wọn nígbàgbọ́ páwọn ó pàdé ọlọ́wọ́n ọba fahabitot amaluhum àwọn ṣẹ́ dáadáa tán máa ṣe èyàn ṣàánú ọmọ orúkan ní èyàn ṣàánú aláìní ní èyàn ṣàánú obìnrin opó ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ṣe olóri ọlọ́ni gbogbo ẹ̀ anamisọ́lá asálàmù sọ fún àwọn sàábí jọ kan ó ní iná rọ́júlá asẹ̀mín al'adhim èèyàn tó ṣe yí pé ó tóbi tó ṣe pó lára yá ti yóò malkiyama yóò wà ń jọ ń gbé dalkiyama ni wàlá yẹ́zinu ìndàlá ìṣẹ̀nà àbàrúdọ̀ tán bá pẹ̀lú bó yẹ sanra tó tó tóbi tó ṣe gbogbo ẹ̀ kò ní wé èyàmùyánmú níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala wọlá nù kí mú láwú yọmọl kíyàmọ́ ti wọ́sùnà gbàtánà bí sọ̀rọ̀ ìtàn ó fi àyà yìí ó fi bákẹ̀ ọpù pé a ní fún wọn wéètì tó bá di jọ́ngbé ní alkiyama ẹ kí ló gbà níbi ẹni tó ṣe pé ẹ̀wà pé òun ò nǹkan ìbílẹ̀ yìí sì gba five over hundred ẹni tó ṣe pé lára àwọn tí yóò ṣe ẹ̀sáàmù lòun kọ́ ẹ̀sáàmù tó yẹ gbọ́dọ̀ ṣe ní so bẹ́ẹ̀ lẹni tó pẹ́ lomi ò wo rẹ̀ pé òun jẹ́ nǹkan ṣùgbọ́n ọlọ́run á wò pé ta ni ẹ ò níwèétì kankan lọ́dọ̀ wa ń bíbá yìí látara ìtakòfin ọlọ́run ọba látara àìmọ́ nígbàgbọ́ nú pé ọjọ́ kan ni ó jọ kan tá a pàdé ọlọ́run ọba ọlọ́ni gbogbo tó bá wùkan ṣe ń ṣe dáadáa òfin gbogbo ajẹ́ falanu kímúlá yomalkiya matiwazna ọlọ́ni àní ní wéètì kankan tó ṣe pa àgbékalẹ̀ fáwọn tí wọn solobijẹ tó máa ń sọ pé wọ́n wọ́n ṣe èèyàn wò kò ń ṣe kèfèrí ní wọ́n kèfèrí ò ní ṣe kan tí wọ́n wájú ọlọ́wọ́n ọba ni ó ma wípé lẹ́fù wo ló fi gbà fọ́lọ́wọ́n ọba sí lẹ́fù wo ni ó fi gbà fọ́lọ́wọ́n ṣe yóò lọ náná kó tó wá wà jẹ́nà ní kọlọ́wọ́n mọ́ṣọ́rọ̀ tí wà bẹ́ẹ̀ ṣùgbọ́n yí tó ń ṣe kèfèrí ní kò súnú àwọn tó ṣe pé kí ni wọ́n gbé wé ti kalẹ̀ fún sọ̀rọ̀ nígbà muhammad sallallahu sọ yí pé iná rọ́jùlá al'azimar samin ya ti yóò malkiyamati wala yẹ́ zinu indala ìjẹ́nà àbáwùdọ̀ ẹni tó ṣe pó tóbi tó sanra yóò wà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó ṣe ìjọ kan sábẹ́ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ti àmọ̀ sí abdullahi bin masoud ọ̀dọ̀láwà ánù ó ń pẹ́ igi ń jọ kan ìgbà tó wá pẹ́ igi ó jẹ́ èèyàn kan tó ṣe pé ẹsẹ̀ rẹ̀ ó ti ń rí díẹ̀ àwọn èèyàn wá fẹ́ mọ́ rẹ́rìn anamsọ̀ allah asọ́lá ni à kí ló ń payín lẹ́rìn anamsọ̀ allah asọ́lá ni wọ́n lè sọ anábì ni ẹ̀ ń fi ẹsẹ̀ ibi so ló jẹ́ pé a lè máa fojú kéré àwọn èèyàn gẹ́gẹ́ bí nǹkan ta ti sọ fún aláàmọ́yé ìgbà anẹ́mùsọ̀ aláàsámi àmọ́yé èèyàn tó ṣe pé tẹ́ ẹ bá rí aṣọ tó wọ̀ kò ń ṣaṣọ ọ̀kan gidi kan mọ̀tífọ́nbìn àbọ̀ àbáwọn èèyàn máa ń lè dànù ní oníròyìn ẹ̀bẹ́ ìlà ọ̀ksàmà alọ́láhìlà àbára tó bá tọpọ́ lọ́wọ́ ó ṣe nǹkan ọlọ́wọ́ ah, bó ó yẹ kán ṣe bí a torí àwọn yòdì ní ayé kan tó kó tira ní bẹ́ẹ̀ ni kò jẹni tó jọjú wájú ọlọ́run ba abẹ́lọ́wọ́n subhanahu wa ta'ala àṣìṣe ẹni kọ̀ọ̀kan wá kọ́lọ́wọ́n ba kó ṣe àforíjì ẹ̀ fún wa kó tún wa ṣe kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sórí òdodo kó fi òdodo wa ní òdodo kó rọ kan wa láti e, ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك